torí wọ́n lè jìká mi olólùfẹ́ mi má tàn mí o. it's omega. inú kan mò ń bá ẹ lò ọkàn kan ni mo ní sí ẹ àyà mi má dà mí ọkàn mi má tàn mí o torí wọ́n ẹ̀ ń ṣùgbọ́n má dà mí torí wọ́n lè jìká mi inú kan mò ń bá ẹ lò ń bá ẹ lò lórí sí ẹ àyà mi má dàbí ọ ọkàn mi má tàn mí ọ èmi ò ní ìyàlẹ̀ rẹ torí wọ́n ṣàlè jìká mi tí ó máa jẹ́ kẹ́wù bó amúwẹ́ ní ìdálẹ̀ kí ìdálẹ̀. ẹni yọ ọ́ lẹ́ẹ̀dá òun òun wá máa yọ má o má o má ṣe ká làṣírí ayé o inú kan mò ń bá ẹ lò ọkàn kan mo ní sí ẹ àyà mi má dà mí o ọkàn mi má kàn o torí wọ́n lè jìká mi ẹ wo ibi ọ̀rọ̀ ọjà sí òye ó padà fún wọn lọ́wọ́ ni o dókítà dókítà dókítà dókítà dókítà ẹjọ ẹ ẹ ẹjọ ẹ dàrú lọ ẹjọ tó lọ tó Ọlọ́run ìbọyọ yìí jẹ ẹjọ tó lọ lọ lọ. ó jẹ mú wa lẹ́ẹ̀kọ́ nínú ọ̀hún bá ẹ̀ lò kí ló kọ́ ni mo ní mo ní sí ẹ̀. ara ẹ ti ń balẹ̀ a kàn ṣì ní láti dá dúró díẹ̀ sí bíbá ẹ̀ ká lè fi mọ́nítọ̀ àwọn oògùn tá a lò fún bó ṣe ń ṣiṣẹ́ sí lára ẹ̀. ṣẹ̀dẹ̀ ṣú ọ̀pẹ ara ẹ̀ máa wà òkè torí ìdúró ìbọn ṣe pè mí ó jẹ́ kó yé mi pé ó le gan àyà mi lè ti já gan ni. kò sí nǹkan tó máa ṣe ọlọ́run bá ló máa ń wo èèyàn sàn but àwa kan máa ń gbìyànjú ni bọ́ ìfọkànbalẹ̀ kò sí ní tó máa ṣe and uncle tẹ́ ẹ bá ṣe ṣetán sìn ẹ yà ní káńtà kẹ wo bíìlì kẹlẹ mọta ṣe máa ṣẹtùlẹ. <laughs> dókítà alanu samaria làwà ọlọ́kọ̀ fún mi ṣe gàrí a ọmọ yẹn ni àwọn tó ní ní. bẹ́ẹ̀ni èmi ni màmá ẹ. ok so ẹ yà ní káńtà kí ẹ mọ tí bíìlì yẹn máa jẹ and then ẹ ẹ try kẹ get oúnjẹ sílẹ̀ fún torí tó bá fi máa jí ẹ ebi ogun yẹn máa béèrè oúnjẹ ṣe gbọ́. ẹ ṣeun gan wọn kú ẹ̀yin náà ṣe o ẹ ṣeun. àmì ẹ ṣe gan ẹ ṣe. bébì bébì bébì má bínú má bínú sori tẹ máa wá wo mo ti fẹ́ máa bọ bí wọ́n ṣe rọ̀ṣọ́ ọmọ kékeré kan wá bí nìyẹn in fact kéèsì ẹ wà critical but ó ní mò ń try láti street ni mo gbà tí fóònù bẹ̀rẹ̀ sí ring mo ti ń bọ̀ mo ti ń bọ̀ really wo wo má jẹ́ kán kó ẹ láyà jẹ má jẹ́ kán kó ẹ láyà jẹ tọ́hún bá rí wa wọn ò lè ṣe nǹkan kan mo ti ń bọ̀ náà báyìí mo ti ń bọ̀ mo ti ń bọ̀. all right yeah. okay. Yeah. inú kan mò ń bá ẹ lò ọkàn kan ni mo ní sí ẹ aya mi má dà mí ọkàn mi má tàn mí o torí wọn lè jìká mi. hello guy guy guy how far. hello Desmond níbo ló wà náà níbo ló ti dé ìwọlé everybody ń dúró dé oh hold everybody to ransom now. I know I know you know the nature of my job now I had an emergency and I needed to uh, be on ground. Uh, yes, yes, but I don't. I'm very close by. I don't come. In fact, I'm I'm a few minutes away. I don't rush come. I dey rush come. Uh, no wahala mo ti kàn Yeah, yeah, yeah. Safe, safe, safe. Mo ń rush gan ni. Má bọ̀, má bọ̀, má bọ̀. Sọ pé tí máa bọ̀, time ti lọ. Mo ti sọ. Níbo Hey, wà àwọn ọgàn? <laughs> Ẹ máa gbà mí o. Irú kí ni eléyìí? ṣé wọ́n máa ń fa orí lẹ́yìn olórí ni. abeg. ẹ̀yin làwọn kiri ẹ wá gbọ́wọ́ yìí ni ẹ kàn dá wọn yàn dúró ọ̀rẹ́ yín dà. òun náà ni mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tó ń sìn yìí ó lóun máa kàn wá lára pé ká tó rí ìṣẹ́jú márùn-ún póun máa bá wọn bíbá yẹn sìn sìn sìn ó wà nù tráfíkì ni. ah tráfíkì ìlú òkè mo ti wá o mo sì padà lónìí àmọ́ bẹ́ẹ̀ kún bá ń jó tóró ń gbòde bàbá tí ì jẹ́ ń jù ọ̀rọ̀ tí ì ṣe o. bàbá ẹ fọkàn balẹ̀ kò ní sí wàhálà àìṣe bá àtọ̀ tó ń sìn ó dẹ̀ lóun ó ti ń bọ̀ lọ́nà. ẹ wo traffic kan ló kàn ló mú un mọ́lẹ̀ pé ká tó ìṣẹ́jú márùn-ún sí ẹ̀ máa kàn wá lára. so kò ní sí wàhálà. ẹ ṣọ́ọ̀pù ti ń bọ̀ báyìí. ni mo ṣẹ̀ṣẹ̀ pé tán ni. ẹ wá goyin o àlèmọ́jọ́ solókun o táìmù ti lọ o. tirafiki ọ̀dà náà. bàbá ẹ jẹ́ ká lọ. mo máa bá wọn bí ah! Talk of the devil and he appears. kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ alátàárọ̀ I had an emergency. emergency. níwọ̀n ìgbà tí a ti so ọkọ àti ìyàwó pọ̀ báyìí nǹkan tó kù náà ni kí ẹ wá bá wa fi ọwọ́ sí ìwé ẹ̀rí yìí. ẹ̀hún Mr and Mrs Funsho ìwé ẹ̀rí ìgbéyàwó ìlélẹ̀ so kẹ́lẹ̀ tó lè gbà ẹ máa sanwó o. ẹ ẹ ṣe lè. bàbá kí wọ́n máa bọ̀ níwájú. yes èmi ni bàbá ọkọ èmi ni bàbá èmi kò sí igi méjì òkú ẹ̀yin ó kàn yín báyìí. I will sign. I will sign on behalf of Akpabiyele Tafami. Yeah. níbi abá um, I'm good. Fankole Johnson ni orúkọ tèmi. Okay, my name is Adishaya Akinola. I guess we are here for the same mission. because my best friend when she wedding with were best yeah. And from your gorgeous look, it's obvious that you are here to best your friend as well. Obviously. Oh, you see now? Good. Uh, can I have your digits? Maybe one of these days, someone else will best us in the future. Hmm? Your contacts. zero eight zero three two one one one one seven two. ní báyìí ká tó lè fi certificate yìí sílẹ̀ èmi máa gba owó mi máa gba owó níbi ìbàlẹ́ ni kí n tó lè release certificate yìí fún yín. owó ń bẹ èèyàn sì wà pẹ̀lú àkówá ni. You are married today, tomorrow no more. You are married today, you are married forever. You are married today. Oh, ara olólùfẹ́ mi má tàn mí o. it's omega. inú kan mò ń bá ẹ lọ ọkàn kan ni mo ní sí ẹ aya mi má dàbí ọ ọkàn mi má tàn mí o. dà mí o torí wọn lè jìká mi inú kan mọ̀ ń bá ẹ lò ń bá ẹ lò ló ní sí ẹ àyà mi má dà mí ọkọ mi má tọ̀ mí o torí wọn lè jìká mi torí wọn ṣàlè jìká mi tí o má jẹ́ kẹ́wù bó amúrẹ́ ní ìdálẹ̀ kí ìdálẹ̀. ẹbí ìyàwó ẹbí ìyàwó. dalẹ̀ o má dalẹ̀ o má ṣe ká làṣírí ayé o inú kan mò ń bá ẹ lò ọkàn kan ẹ mo ní sí ẹ àyà mi má dà mí o ọkàn mi má tàn mí o torí wọn lè jìká mi ẹ wo ibi ọ̀rọ̀ já sí òye ó padà bú wọn lọ́wọ́ ni o ṣẹ̀rù ojú ayé ohun tí màá ṣe ní tèmi ó tá mú mi jẹ pípẹ́ mò ń wáyé ọlọ́run ọlọ́run màmá jẹ́ tá mú mi jẹ pípẹ́ mò ń wáyé ọlọ́run ọlọ́run màmá jẹ́ kí n rá wọlé. Ah, mi. ó dẹkùn wá lẹ́ẹ̀ gba ẹ̀ ló inú kọ́ ni mo ní sí ẹ̀. àyà mi má dà mí o àṣẹ ọkàn mi má tàn mí o àṣẹ orí wọn lè jìká mi ó dìgbẹ̀yìn. bá sọ̀rọ̀ tó ń rẹ̀ yẹn. àwọn ọ̀rẹ́ mi ni àwọn ṣayọ̀ ah wow bá mi kí wọn wọ́n rí ìtúrálé ni gan. òun náà tètè ń bá mi sọ̀rọ̀ ó ní kí n kí wọn náà. jẹ́ ìjọba mi ṣe tíì tútù wọ́n ní láti calm nerve me down jọ. ok in fact àwọn náà ní kí n máa kí. Ah, ẹni burú mọ́ o àmọ́ ń retí ẹni máa sọ fún ni bẹ́ẹ̀ bá ká ìwà ìbàjẹ́ mọ́wọ́ wọn wọ́n tún padà yìí ń pé rọ́nì wọ́n tún fi rọ́tún rọ́tún ẹ máa ṣe lọ ẹ̀yin ọlọ́jà òkùnkùn. ẹni kí ló ṣe. hello. Oh, okay. I'll be there in exactly ten minutes. Jẹ́ kí n kàn change into something casual. Mo ń bọ̀ nsìn. No, mo ń bọ̀, mo ń bọ̀, mo ń bọ̀, I'm on my way. I'll be there. What happened? baby, ó rántí patient tí mo ní wọ́n gbé wá bá mi ní hospital láàárọ̀ tó jẹ́ kí n pẹ́ dé registry. yeah in the morning. èyí wọn náà pè mí sí ipò tuntun ní complications i need to go there i need to go to the hospital. baby i am not gonna take that from you see àṣẹ̀ṣẹ̀ ṣe wedding wa ni and this is our first night we have to spend this together for crying out loud. i know it's gonna be a first night of so many nights see for money to ṣẹlẹ̀ we save lives first. Don't I, know. they can just get another doctor to handle the case hati Now look at that TV. Come on, come on, come on, come on. Okay, okay, let's change it, let's change it. Ah. ẹni dalẹ̀ kì í dalẹ̀ ohun tó yé mi yéké ni àbọ̀ wa ń bọ̀ fún oníṣẹ́ ẹ̀yin lè máa ṣe kó máa dùn mọ́ yín lọ. ibi tá a padà dá sí làwa lùgọ̀dè yín o. inú kan mò ń bá ẹ lọ. ọkàn kan ni mo ní sí ẹ aya mi má dà mí ọkàn mi má tàn mí ọ. torí wọn lè jìká mi. ẹni dalẹ̀ kì í dalẹ̀ ohun tó yé mi yé ke ni. àbọ̀ wa ń bọ̀ fún ẹ̀yin lè máa ṣe inú kan mò ń bá ẹ lò ọkàn kan ni mo ní sí ẹ aya mi má dà mí o ọkàn mi má tàn mí o torí wọn lè jìká mi. inú kan mò ń bá ẹ lò ọkàn kan ni mo ní sí ẹ aya mi má dà mí o ọkàn mi má tàn mí o torí wọn lè jìká mi torí wo ṣàlèjì ká mi tí ó máa jẹ́ kẹ́wù bó amúwẹ́ ní ìdálẹ̀ kí ìdálẹ̀. ẹni yọ lẹ́ẹ̀dá ohun burúkú wa máa yọ. méjèèjì èṣù ni ọmọbìnrin yìí you know how important is my job sọ pé mi ò ní lọ bí iṣẹ́ why tí mo ṣe ń lọ bí iṣẹ́ you know i love my job i have to go. both kò sọ èmi èmi ò rányàn kò síbi tí mi ò ti lè ṣe ibi tó bá ti wù mí tó bá ti ká mi mọ́ ni ṣó tí àti ẹ̀wá wọnú lé ibi ìbàlẹ̀ màá ti ṣe. both just imagine imagine yourself oh. look at what you are doing. ṣé líbi ẹ̀ mo ti lè ṣe èmi tí ì rányàn ìwọlé ni. Oh. what are you doing now? what ààrẹ mọ́kọ́ ààrẹ bàbá ni so ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí ní àgbo tí mo wá gbà lọ́dọ̀ ẹ tí mo gbé lọ fọmọ mi pé kọ́mọ yẹn lè lo àgbo àtòun àti ìyàwó ẹ kí wọ́n lè bímọ òun yan kọ́ọ̀pù kan báyìí tí mi mo mú kọ́ọ̀pù náà mo ra arú ẹ̀ mo kó fáwọn ọmọ at the end of everything ọmọ dàgbò nù. ẹ báwo ni yóò ṣe kàn mí tẹ́mi mo dàgbò nù ni. mo ní ìyìn òlu àgbo tó ṣe fún mi. ẹ iye ọ̀kan mi kówó tèmi ti pé ni. tí mo fọ ní five thousand. balance wo bó ṣe tó bá làgbo tó bá mu láfẹ́ balance. àwàdà yín pọ̀ wàláyà àwàdà yín pọ̀ ìgbowó mi kẹ́ tó kú òǹbí. kò kàn ẹ́ ọmọ mi bímọ òun kò bímọ kò kàn wá kó sáti gbowó àgbo tiẹ̀. kò kàn mí. ok for your information má ràn ọmọ kankan sí mi mọ́ má tún béèrè owó lọ́mọ tó bá ti béèrè owó lọ́mọ má bínú sí ẹ o má bínú sí ẹ o n tí ma sọ mi ní kọ́bọ̀ tí mo fẹ́ fún ẹ mọ́. sẹ́ẹ̀sán. ọmọ tó jẹ́ dókítà ọmọdé àgbọnù ti sàn ní ah. sàn má má ràn yàn sí mi mọ́. ẹ fún mi lọ́wọ́ mi. má ràn yàn sí mi mọ́ owó ti lọ má ràn yàn sí mi mọ́. ẹ wá ń bí ah. ẹ fún mi lọ́wọ́ mi jàre. ṣàlàyé. they too embarrassed for me. ẹ fún mi lọ́wọ́ mi. Ah! ṣàlàyé sotẹ́yì sotẹ́yì ṣàlàyé ṣàlàyé o o o insult mi o. ṣàlàyé òyìn sọt mi o ma hmm. bínú sí o hmm. èló ni mo ma jọ ẹ lójú. ma ẹ o. àwàdà yín mi. mo láwàdà yín o. Ah. màá kọlu gbà ẹ o. mi ò nẹ́ni ẹ mà ti ń mi eh, o. ẹ o fẹ́ ẹ mi lọ́wọ́ àbí oh. o ara mi lọ. ṣé mo jẹ́ lówó eh. mo jẹ́ lówó ni wọ́n eh. fẹ́ jẹ gbèsè púpọ̀ sí. níbo bẹ́ẹ̀ mo sọ màá wá kọlu gbàgbó rẹ̀ màá wá dànù wàá wá ìgbà àgbọ̀ta ni. tọ́lá ti ń dè sígbèsè tí mi lọ́rùn ṣàlàyé. ìgbà àgbọ̀ta ni ẹgbẹ́ ọba lè jàre. orúkọ mi mi lọ́rùn lọ́lẹ̀. ẹ mà fẹ́ jẹ́ mi o. Hello, Chief máìchì ọgá <laughs> wa ẹ máa rántí wa lè nìkẹ́ àwa mhm. ń bẹ̀ hmm. ọ̀rẹ́ mi náà wà òkè ó wà lálàáfíà àdúpẹ́ kí ni ìyẹn ni kẹ́ má sọ chief. Uh, mm, mm, mm ewúrẹ́ ọ̀rẹ́ mi ò lóhùn òbágùntàn yín ṣe náà ṣé bágùntàn tiyín ló ní ìyá àwọn òbí dúdú àwa náà dé jókòó sórí ọwọ́ wa àbí iye mm. ah, òun ṣe big deal ọ̀rọ̀ lórí owó ni èyí náà mọ̀ <laughs> ìmọ̀gán rẹ̀ mi ò kì í gbọ́rọ̀ owó sétí mm, ẹ̀rẹ̀ bọ̀ before then náà consultation fee tèmi ńkọ́. ah mi ò láìkí owó ọ̀nà ìlú mi jìn ṣe kò mo láìkí ẹ ẹ ṣe jàre ṣe yìí lákàn nọ́mbà mi lọ́wọ́ àbẹ fẹ́ kí n pè fún yín báyìí báyìí báyìí ó wà lórí mi o kì í sẹ́ǹdẹ̀ ẹ ṣọ́ tẹ́ ẹ bá sẹ́ǹdì owó kò sọ mọ́ o mi ò ráyè òṣì o tí fẹ́ mọ́ o <laughs> all right chief ẹ ṣe ẹ má wọrí mi máa update má bá sọ̀rọ̀ ń sìn so máa update yín ó ń ṣe wàhálà. <laughs> all right chief get take care ó dàbọ̀ ṣe gbọ́. Hmm. Ah, ah, chief ti ya wèrè gan ni lọ́kàn ṣáàrùn ti wà rẹ́rìn. kí ló ṣe ládùúgbò yìí àjẹpà jẹpà kò ń bọ̀. pẹ́. ọpẹ. ni mo ṣàwọn kojú mi ò lè tàn mí jẹ. n bá ń wo mọ́tò ẹ̀ bó ṣe lọ mo wo mọ́tò pé ní ìjòjú tí mo mọ̀. ó ga jù ó ga o ò bá dùn. ojú ẹ̀ ń dán o. Eh, ọpẹ́lọpẹ́ ọkọ mi ni ọkọ mi ló ń tọ́jú mi o. <laughs> àwọn fẹ́ sọ fún mi sí pé o ti máa rí àyè. kì í ṣe yẹn náà ó yẹ kí wọn náà pé mi ò fi para ìwọ ló sọ pé ó sú ẹ ló fi sá lọ ń gbà yẹn. Eh, torí pé o ti máa rí sin nǹkan kan lè lọ bíi ti tẹ́lẹ̀ mọ́ nìyẹn o. kò sì lè pa papọ̀ pé mi láago àbí kárẹ́ra nírọ̀lẹ́ àbọ̀ la yẹ kó yẹ ẹ̀ náà. Eh, wẹ́ẹ́ mo ti lose contact yẹn náà. ó òótọ́ ni mo change line fún mi ní fóònù ẹ̀ kí n. John John ẹ kù ẹ. ìwọ ni mo tún rí. èmi nìyẹn èmi lágbo o lè pè mí bí àìrọ̀lá bọ́là bá ti pè mí máa yọjú sí ẹ ní ẹkú yìí má gbàgbé o ṣẹ́rù yẹn wà níbi ìwà ṣe gba ọmọ rẹ̀. fọpẹ́. ẹ̀gbọ́n náà láì ṣáájá tún bá ti rẹ́ni àtijọ́ o a tún padà bẹ́ẹ̀ mọ́ wọn obìnrin tó ti fẹ́ sílé ẹ dákun ẹ fèyí kọ́ gbọ́n ni o. hello yeah gbogbo nǹkan tí ò ń bá mi sọ yẹn ó dẹ lójú pé bẹ́ẹ̀ lórí àbí. ewo ah, ah. la mọ̀ràn bí ní ọ̀yọ́ náà ṣé mi ìmọ̀gọ́ tí mo sọ ni my God see I am very sure very sure. anyway no problem jẹ́ ká continue chatting wọn. all right then all right all right all right. <laughs> sick guy, I swear. Yes, ma'am. Okay, uh, no problem. We are good to go. Yeah. Any questions? Ẹni burú mọ̀ o, àmọ́ ń retí ẹni máa sọ fún ni. Bẹ́ẹ̀ bá ká ìwà ìbàjẹ́ mọ́wọ́ wọn wọ́n tún padà yìí ń pé rọ́nẹ̀ wọ́n tún fi rọ́tún rọ́tún rọ́ṣẹ́ ẹ máa ṣe lọ ẹ̀yin ọlọ́jà òkùnkùn o. Mm-mm. Mm. Mm-mm, mm-mm, mm-mm, mm-mm. Hmm. back to sender wọn náà. àwọn wo ni òun bá sọ̀rọ̀ látàrọ̀ ọba yẹn tẹ́ ń ṣe back to sender sí ara yín. ó á máa ń jàre ọ̀rẹ́ mi ní ṣayọ̀. ó oh, ṣayọ̀ ọ̀rẹ́ ẹ. yes. ìwọ náà tẹ̀ track máa wá ọlọ́lẹ́ kọ̀ọ̀kan after all she's your best friend. Mm, actually òun ló fà á because kò ń wá èmi náà wà ní mo ṣe decide pé mi ò ní lọ kí i yẹ kó máa wá wọn lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ó ṣàmù. Mm. ẹ kò sí wàhálà àgbà tó ti tán sìn máa yọjú sí wọn ṣùṣà wà ókè. ah mo wà òkè ìwọ ń kọ́. ẹ̀gbọ́n náà láì ṣáájá túnbá ti rẹ́ni àtijọ́ o a tún padà bẹ́ẹ̀ mọ̀ wọ́n obìnrin tán ti fẹ́ sílé ẹ dákun ẹ fèyí kọ́ gbọ́n ni o. chẹ́ẹ̀kì náà ni mo ṣe pé lẹ́ẹ̀kan mo dẹ̀ rí pé ìgbà tí mo pẹ́ pé ò pí kọ́ọ̀lẹ̀ so èmi náà get be busy. yeah mo miss kọ́ọ̀lẹ̀ so mo ti dé meeting yẹn kò ní pẹ́ bẹ̀rẹ̀ yeah. and um, again mo kàn fi pé bóyá olóúnjẹ kan tó fẹ́ jẹ pé kí n lè béèrè lọ́wọ́ ẹ̀ kí n lè prepare tó máa fi dé. so tá a bá ti parí màá máa pè é ṣùgbọ́n ó ti jù. ó ṣì ń lọ mo appreciate. Bye. I don't know, Can play Desmond. Kimberly, Bimbo, let's do. mi pé kí lèmi ṣe níbí kí ni wọ́n ṣe ní hòtẹ́ẹ̀lì. Uh, I told you this morning pé a ní seminar in fact òkè ní akọ́kọ́ lọ tẹ́lẹ̀ àmọ̀nà tí wọ́n ṣe redirect wa wá sí ibà yìí. Oh, ok ibi ibà yìí. Eh, and what are you two doing here. Uh, no uh, ọ̀rẹ́ mi kan ló tẹ̀ dé láti South Africa mọ̀kànlẹ́ kí. bá a jẹ́ ìjọ àwọn olùbọ́jọ́. fọpẹ́. Joshua! Yay! Ah! Mr. Fuso! Mr. Fuso! Mr. Fuso! Please stand up, Mr. Fuso! Mr. Fuso! Mr. Fuso! Mr. Fuso! Ṣẹ̀rù ojú ayé ohun tí màá ṣe ní tèmi ó tá mú mi jẹ pípẹ́ mò ń wáyé ọlọ́run ọlọ́run. Mama jẹ́ kí n rá wọlé hmm. ó dẹkùn wá lẹ́ torí wo ṣàlèjì ká mi tí ó máa jẹ́ kẹ́wù bó amúwẹ́ ní ìdálẹ̀ kí ìdálẹ̀ hmm. ẹni yọ lẹ́ẹ̀dá ohun burúkú wa máa yọ wọn ṣe má dalẹ̀ o má dalẹ̀ o má ṣe ká làṣírí ayé o. thank you. ẹ pẹ̀lẹ́ báwo lẹ ṣe ń feel báyìí sí. ó bẹ́tà. from the test ta ṣe ẹ ní problem kankan shock lásán lẹ ní. okay. Uh, tó pè é lẹ́yìn ìgbà tá a ti stabilize ara yín tán in the next two three hours ó yẹ kẹ́ ara yín normal but ẹ̀yin náà máa ní láti ara help wa báyìí ẹ̀ nítorí tó lọ́n ẹ̀yin máa ro nǹkan kan tẹ́ bá ti ro nǹkan kan by ọ̀la àbí ọ̀túnla mo fi ń dá yín lójú pé a máa discharge yín báwo la ṣe ń fi báyìí. mo fi bẹ̀ta. so ẹ relax o ẹ má ro nǹkan kan ẹ jọ tó lọ́ọ́ lọ́rùn torí wo ṣàlèjì ká mi tí o máa jẹ́ kẹ́wù bó amúwẹ́ ní dalẹ̀ kí dalẹ̀ ẹni yọ lẹ́ẹ̀dá ohun burúkú wa máa yọ wọn ṣe. kí ló ṣe ṣẹlẹ̀ kò yé mi mi tẹ́lẹ̀ sọ pé pàtó báyìí ìwọ nìkan ló lè ṣàánú mi jọ torí Ọlọ́run kí ló eh, fẹ́ ṣe. kò yé kò yé kò yé ló ń pariwo látàárọ̀ iṣẹ́ mi tí mi ò sí mẹ́ ló fẹ́ yé ni ṣùdẹ̀ rí ṣó ti jájọ́ ẹ lójú báyìí ń sìn fọpẹ́ mo dé sọ fún ẹ o. ẹ wo ibi ọ̀rọ̀ já sí òye ó padà bú wọn lọ́wọ́ ni ó ṣe ń rojú ayé ohun tí màá ṣe ní tèmi ó tá mú mi jẹ̀bi pé mo wáyé ọlọ́run ọlọ́run màmá jẹ́ kí n rá wọlé hmm, ó dẹkùn wá lẹ́. fọpẹ́ fọlùwà kí ló ṣe lọ́sàn-án gangan ni wọ́n yóò tó báyìí ìwọ yóò débi wípé ẹ̀yin méjèèjì ẹjọ́ ń ṣòṣì ẹjọ́ sórí burúkú kiri ẹ wá jọ ń gbéra yín wọlé ṣé tó bá ń pèèyàn ní àbí fúnra dáadáa ṣé kò yẹ kó lè pa fún ẹ mọ́ ni so òun òun prove orúkọ tó kù wá òun prove ẹ fáwọn neighbors àbí. òun ò bó lẹ́yìn ó yá hmm. ẹ má fọwọ́ kọ bẹ ni. nìṣọ́nù kó ní kó nìṣọ́nù. embarrass me na ṣé mo yó ní. o yóò jàre bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ma. àbórí sí ibùdó ah. ó yẹ bọ́tà. má lọ bàjẹ́ kó pẹ́ má jẹ́ kó bàjẹ́ ọlọ́run jẹ́ lára yẹn tó bá. kí ni ẹ̀wé ah. mo yo. ṣebí wo yo. mo yo. o yo níṣó mm. o ti fẹ́ di stripper olọmọpọ náà àmì olọmọgi mm. má wọrí o lè mú yẹn mọ ní ẹrùn kò sí wàhálà òyò báàgì tó gbé jáde dà báàgì tó gbé jáde dà. ẹni dalẹ̀ kì í dalẹ̀ ohun tó yé mi yé ké. ajo ẹ lójú báyìí ń sìn fọpẹ mo dé sọ fún ẹ o mo ní kó jáwọ́ nínú gbogbo wà pálapàla yìí ó ló fẹ́ẹ́ fi lọ́mọ lọ́wọ́ ni so ti wá rí nísìn. mo ló bá mi sọ̀rọ̀ marriage láti ìgbà tó dẹ̀ ti sọ́ba ìmọ̀ ti serious pẹ̀lú bj mi ò dẹ̀ ṣe any other thing mọ́ and you know about it nísìn ó dá gbogbo ẹ̀ sílẹ̀ tó ń sìn ó wá padà wá bá mi kí ló fẹ́ kí n ṣe tí ó máa jẹ́ kẹ́wù bó amúfẹ́ ní dalẹ̀ kí dalẹ̀. ọmọ ti sọ bẹ́ẹ̀ ni kí ni solution mm-hmm. ọjọ́ sórí solution. ẹni yọ lẹ́ẹ̀dá ohun burúkú wa máa yọ wọn ṣe má dalẹ̀ o hmm. má dalẹ̀ o má ṣe ká làṣírí ayé o. solution ṣá. ẹni dalẹ̀ kì í dalẹ̀ kò sí ní mo yọ sọ̀rọ̀ ẹ mọ́ o ti wà lọ́nà àmùkòkò ọ̀tẹ̀ bọ́ ọbọ. ẹ̀yin lè máa ṣe ah. kó máa dùn mọ́ yín lọ <laughs> ibi tá a padà dá sí làwa lùgọ́ dìbò. I'm sure we ẹ ti feel better. Mm, somehow I'm um, somehow better for now. Good to hear that ìdí tí mo fi invite yín gangan ni wípé ní ọjọ́ náà pé wá síbí báyìí a ṣe àwọn series of tests láti lè mọ àwọn nǹkan míì wò ló ṣe ṣe kó máa bá yín jà lágọ̀ọ́ ara so that tá a fẹ́ bẹ̀rẹ̀ treatment a lè mọ ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ but thank God some of the tests are okay. Ah, ẹ ṣé dókítà ẹ ṣé gan ni thank you but àwọn kan nínú test yẹn kò rí lè impress mi. èwo nìyẹn doctor. Mr. Afunso, I'm sorry to say you are HIV positive. HIV what? Yes. Doctor, a medical doctor and with my little experience I'm telling you that you are HIV positive. ẹ lè ṣọ́ pé ọ̀rọ̀ náà tẹ̀ sí ẹ dáadáa. Oh my God. ẹni burú mọ́ o àmọ́ ń retí ẹni máa sọ fún ni. bẹ́ẹ̀ bá ká ìwà ìbàjẹ́ mọ́wọ́ wọn wọ́n tún padà yí ń pé rọ́nì wọ́n tún fi rọ́tún rọ́tún rọ́ṣẹ́ ẹ máa ṣe lọ ẹ̀yin ọlọ́jà òkùnkùn. wọ́n ní sọ́bẹ̀sùn fapò rọrí ìwọ ọmọ ló máa mọ́ mọ́ ṣòkìgbé nítorí kò sí bí bòlò tí kò ní rùn gbé owó nàbì tó ṣe títí tí mo rò wípé ní tó bá ní opportunity láti live better life ó ṣeéṣe kó kó bá wọlé ọ̀rọ̀ yorùbá kò sọnù wọ́n ní ọmọ tí ilẹ̀ bá tọ́ sí tá a bá gbìyànjú tá a gbé ọmọ náà gẹ̀gẹ̀ tá a gbé e sí orí bẹ́ẹ̀dì irú ọmọ bẹ́ẹ̀ ó ṣeéṣe kó padà jábọ̀ kí ló wọlé ọkọ tán sí ọmọ elépo ẹ̀ ó wá tó gbọ́ ẹ̀fọ́ ó wá sọ̀rọ̀ rẹ̀ di tí ò mọ́kọ̀ ẹbí ẹ kọ ẹbí ẹ kúkọ mi ò rí ẹ dálẹ́bi rárá. good to see you again um, níyì nǹkan. àwa. Hmm, mo ló wà ń sìn. mi ì ó kó ti travel out. Hmm, ọ̀rẹ́ mi. ẹ gbójú kúkú wa jẹ kò ní pẹ́ jìnnà. ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ó ṣe ó ṣe mú bọ̀. Um, fọpẹ́ ó ṣàrántí níyì tí máa ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ náà. sure. Mm. mo mọ̀ pé òde at least that's my friend Ọpẹ́ Folowa. <laughs> Eh. ó dàbí pé mo rántí fèsì yẹn. fèsì àlẹ́ o. òun ló máa ń sún jẹ fíìmù o. <laughs> nice meeting you. same as fọwọ́ mi lè wò má padà tẹ sẹ́yìn ọ̀hún mi. baby. clay ti dọwọ́ rẹ mi mú. ó yẹ kó yé náà. Ah, ẹni tí mo rí yẹn ó yẹ kó mọ taste mi housewife material nínà. tẹ́lẹ̀ nǹkan. Ah, bàbá mi ṣiṣẹ́ ṣàmọ̀ wá fẹ́ náà. so serious. mo láìkẹ́ gan màá dẹ̀ tọ́jú ẹ̀. Hmm, èmi ò fẹ́ fọ pé báyọ̀ kankan ṣe rí o àmọ́ torí pé mo mọ̀ wọ́ mo mọ̀ wọ́ mo dẹ̀ mọ̀ wọ́n náà mo mọ̀ ẹ́ pé kì í ṣèyàn burúkú. mo mo trust ẹ. máa hmm, bá sọ̀rọ̀ tó bá ti mọ̀ kó máa tọ́jú ẹ̀. àwọn ah, yẹ kó trust mi máa tọ́jú ẹ̀ náà gbogbo quality tí mo need lára ìyàwó lé ló wà lẹ́yìn ara ẹ̀. she is a good girl you like her. mo gbẹ ẹgbọn náà because o fún mi ló fún rí. <laughs> mo dín ìkẹ́ máa wọ̀rẹ́ oúnjẹ òní pẹ́ jiná bí akémi gan tẹ̀ lọ́wọ́ nǹkan tó ń sè but mo ló máa ń sún jẹ fún wa she is a very good girl. ẹ ẹ àwọn àgbẹ̀ ń bá a. ìyàwó yín ò sílé àbí kí ni mo gbọ́. mo ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ń fi mí tẹ fóònù ìyàwó yín fi yín sílẹ̀ sínú ilé ó lọ ń jayé kiri inú ìgboro ó hm. mà ṣe o téèyàn bá bá yín sọ ń pa ìyàwó yín yìí ẹ máa dá sí ìbínú kọ́ ló máa jẹ́ kẹ́ regret o gbogbo ìṣiṣẹ́ ń ṣẹlẹ̀. listen to yourself kí ni mo fẹ́ regret o realize pé ìyàwó mi ni ẹni tó ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tí ẹ ń sọ yẹn ṣé ẹ implication ẹ ìyàwó olórùka ìyàwó tí mo fẹ́ ní iṣu lọ́kà as in ó mọ òfin tó dé òun ó mọ èyí tó tú òun mi ò ní fẹ́ kó darapọ̀ mọ́ àwọn naysayers tí wọ́n máa ìhàyè sọ tó máa bìlítú ẹni ẹlẹ́ni tó ń lọ jẹ́jẹ́ yes ìyàwó lèmi ni now mo fẹ́ ní iṣu lọ́kà ó mọ òfin tó dé òun ó dẹ̀ mọ èyí tó tú òun wá ẹ̀tẹ́ lè máa sọ orúkọ báyẹn nípa ẹ̀ ah, in fact kò yẹ kó gbọ́rùn kan yẹn o tó bá gbọ́ ojú ò ló máa fi wù ẹ́ anyway o mọ̀ mi tẹ́lẹ̀ i'm a busy type tó bá wọn pé o ní nǹkan mi ta máa sọ ta máa yanjú ẹ̀ sínsìn jẹ́ ká kúkú sọ so that màá lè face business mi. so èyí tí mo sọ yìí is not important. yes jù bẹ́ẹ̀ yẹn lọ. ṣé o rò pé mo wá tọrọ nǹkan lọ́wọ́ lọ́tẹ̀ mi èmi ni mo torí ìfẹ́ àfẹ́jù mo torí ìwà àbìkítà mo kọtí ọ̀gbọ́n sí gbogbo nǹkan tí àwọn ènìyàn sọ fún mi nípa ẹ̀ kìtẹ̀ wá ló gbogbo ìgbìyànjú mi láti jẹ́ ọkọ gidi kí n lè tọ́jú ẹ and to make you a better woman so that you can be useful to our unborn children wo nǹkan tó fi san fún mi. ọlọ́run o mo tọrọ oore ní ọwọ́ ẹ ṣé oore lélẹ́yìí àbí àti dúpẹ́ oore lélẹ́yìí ó wá gbé egun ràgó lé mi lọ́wọ́ egun ràgó ò ṣe jẹ kò ṣe jù anyway. ohun tó yé mi yé ké ni. I will take this àbọ̀ wa ń bọ̀ oníṣẹ́ ẹ̀yin lè máa ṣe é kó máa dùn mọ́ yín lọ ibi tá a padà dá sí làwa lùgọ̀dè yín o. What is really happening to me? ní jíjìn ọjọ́ ayé mi èmi ìyàwó ta fẹ́ ní ṣùlọ́ka. I can't really explain this. Mà ṣe mo ṣẹ̀ṣẹ̀ wá gbà ní wípé ọkùnrin ọlọ́run. I thank my Creator that I'm not a victim of this deadly disease. Abalajo. Gbogbo ìgbà tí mo bá gbé ọkọ mi pé oorun yá. My husband is always full of excuses. Hmm. Èmi mọ̀ pé Ọlọ́run gbà mí lọ́wọ́ ikú ni. Èmi mọ̀ pé ń ṣàánú mi ni. Hmm.

dalẹ̀ o má ṣe kà láṣírí ayé o inú kan mò ń bá ẹ lò ọkàn kan ẹ mo ní sí ẹ àyà mi má dà mí o ọkàn mi má dùn mí o torí wọn lè jìká mi ẹ wo ibi ọ̀rọ̀ já sí òye ó padà bú wọn lọ́wọ́ ni o ṣe é rojú ayé ohun tí màá ṣe ní tèmi ó tá mú mi jẹ bí pé mo wáyé ọlọ́run ọlọ́run màmá jẹ́ kí n rá wọlé hmm. ó dẹkùn wá lẹ́. ṣé bí mo sọ fún yín ṣẹ́yìn náà ti rí. Hmm. ẹ̀yin sisters mi hmm. inú mi dùn pé o mú wọn wá ẹ ṣe nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé ṣe rí bíbélì sọ wípé ní abẹ́ ọ̀run àsìkò àti ìgbà wà fún gbogbo àsìkò gba tí ó yẹ kéèyàn ṣe nǹkan téèyàn ò bá ṣe èèyàn lè tẹ́ o téèyàn bá wá ń ṣe nǹkan kan àsìkò gba tó yẹ kéèyàn dáwọ́ dúró téèyàn ò bá dáwọ́ dúró èèyàn tún lè gbàgbẹ́ tẹ̀. ẹ wo mi ò dájú fọpẹ́ fólúwa lọ ó kàn wọ ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàánú mi irú àánú tèmi rí gbà kò kí n ṣe gbogbo èèyàn ló máa ń rírú ẹ̀gbà o ta ló wá mọ̀ká ní pé fọpẹ́ fólúwa ti jáwọ́ before that time bóyá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn ò ní ṣẹlẹ̀ débi tó máa wá fi títí ẹ̀ kó bá ọkọ ẹ̀ gangan ẹ̀yẹn máa wò ọkọ ẹ̀ tó wà innocent tí kò mọ nǹkan kan torí pé mi mọ ọkọ ẹ̀ láti bẹ̀rẹ̀ èèyàn tó dáa ni ó wáá fi ojú kòkòrò olè àìní ìtẹ́lọ́rùn ó fi kó báyìí ó tún fi kó bọ́kọ ẹ wá wo láti ara títí ẹ̀ gangan lèmi ti wá ní ọkọ gidi torí ọkọ mi gangan là bá máa pè ní èjìká ṣóódà èjìká tí ò kí ń jẹ́ kí aṣọ ó bọ́ lọ́rùn ẹ̀nu torí mi ò tiẹ̀ deserve kò ń ṣọkọ tó da nìkan lọ́wọ́ fún mi ó fún mi láwọn ọmọ tó da mm-hmm. mo nífọ̀kànbalẹ̀ ààyò àmọ́ ibi ò pa wá bẹ́ẹ̀ la tọrọ kàjẹ lọ́wọ́ onílé kejì inú mi dùn ó foyín sáyé mi ó foyín sílé mi ẹ wò nítorí wípé mo pàdé ọkọ mi bọ́dá ti bílẹ̀ mi àtọ̀rẹ́ mi máa ń pè mí aso rest in peace nítorí pé mo pàdé ẹ̀ èèyàn kan ṣoṣo torí pé mi fúnra mi dẹ̀ pinnu wípé mi ò ní ṣe mọ́ mi ò dẹ̀ ṣe mọ́ ọlọ́run dẹ̀ yí ìgbé ayé mi padà ṣẹ́rí ìpinnu ní gbogbo nǹkan kò sí nǹkan tó wà láyé ìtẹ́dá ò lè ṣe tó bá ti pinnu lọ́kàn ààrẹ wípé mi ò fẹ́ ṣe mọ́ ò dẹ̀ ní ṣe mọ́ ọlọ́run á dẹ̀ fọ́n ṣe ẹ jọ mo kàn ń bẹ̀yìn ni bí kejì yìí ń ṣe sọ wípé òun ti kàwé ó ti change life òun òun ti jáwọ́ ẹ̀yin náà ẹ̀ jáwọ́ torí wípé àmọ́ kí ló lè ṣẹlẹ̀ lọ́la ẹ wò kò kí n ṣe gbogbo èèyàn ló máa ń nírú àǹfààní tèmi náà torí ìgbà mi mo máa ń sọ wípé ah ọlọ́run ṣe ò fún mi ní second chance ìsìn mo ti wá rí pé kò tẹ̀ kí n ṣe second chance lọ́lọ́run fún mi ọlọ́run fún mi ní new beginning bí ẹni pé mi ò ṣe rí rárá rárá nítorí pé kí ni mo ráàánú ọlọ́run gbà mo dẹ̀ jáwọ́ nígbà tó yẹ kí n jáwọ́ ẹ jọ̀ọ́ àsìkò tó yẹ kẹ́ jáwọ́ nìyí o tomorrow might be too late torí kò sí ẹ̀dá tó mọlẹ̀ tó máa mọ̀la ẹ jọ ẹ jẹ́ ká jáwọ́ nínú àwọn ìwà pálapàla ẹ̀ àwọn ìwà tó jẹ́ wípé àbá lè sọ fáwọn ọmọ wa pé à ń ṣe nǹkan tá ti lè ṣe lójú àwọn òbí wa lójú àwọn ọmọ wa tá ti lè fẹnu sọ proudly wípé à ń ṣe ẹ má jẹ́ ká ṣe mọ́ ẹ jọ nítorí Ọlọ́run àánú ọlọ́run rẹ̀ ní fi gbogbo wa sílẹ̀. mi má dà mí ọ ọkọ mi má tọ̀ mí ọ lórí ìwọ ìjìká mi torí ìwọ ṣàlẹ̀ ìjìká mi tí o máa jẹ́ kẹ́wù bó amúwẹ́ ní ìdálẹ̀ kí ìdálẹ̀. ẹni yọ ọ́ lẹ́ẹ̀dá ohun burúkú wa máa yọ má dalẹ̀ o má dalẹ̀ o má ṣe ká láṣírí ayé o inú kan mò ń bá ẹ lò ọkàn kan ẹ mo ní sí ẹ àyà mi má dà mí o ọkàn mi má dà mí o torí wọn lè jìká mi ẹ wo ibi ọ̀rọ̀ já sí òye ó padà bú wọn lọ́wọ́ ni o ṣe rojú ayé ohun tí màá ṣe ní tèmi ó tá mú mi jẹ bí pé mo wáyé ọlọ́run ọlọ́run màmá jẹ́ kí n rá wọlé hmm. ó dẹkùn wá lẹ́ inú kan mò ń bá ẹ lò inú kan ni mo ní sí ẹ àyà mi má dàbí ọ ọkọ̀ o màṣẹ orí wọn lè jìká mi.